bákanáà gbogbo àwọn ọmọ ìyà láti lápapọ̀ láti rí ajé lọ́rẹ̀ ìfẹ́ lódò ní gbogbo náà dúró ni wọ́n ní àwọn tí ó kábọ̀ sí ìjọ ọlọ́pàá kọ́nà mọ́tàbà àtàyé ẹ̀tún lọ́rẹ̀ fáyọ̀ tàbátọ̀ lọ́wọ́ sí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 صلى الله عليه وعلى آله وصحبه وتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته عليك يتوكل الله أشهد حصلات الهوى نبوة محمد صلى الله عليه وسلم لا جاء صلاتنا إلا على النبي أسلام صحابته àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé lánàá ìṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam títí lọ fún àti ọjọ́ ìgbẹ́ni àìkìyàmà lẹ́yìn náà mo kí gbogbo àwọn ìjọba wa yàgbẹ́ ṣubú sàrà wéyí tóbi nínú ọjà ìjọra ọlọ́pàá títí kan ìjọra ẹlẹ́jà ọ̀rọ̀ òkè ní ọjà àwọn mẹ́ta àwọn ẹ̀gbọ́ pẹ̀lú mo kí gbogbo alápapọ̀ wọ́n tó kí ní láti ọ̀dọ̀ bàbá wa bàbá ọjà aláàjì wa àtọ̀mọ̀gbà tí wọ́n tó bàbá ọjà ìjọra ẹlẹ́jà bàbá ọjà àjẹmọ́rọ̀ àṣàmọ̀yá wa náà tí wọ́n jẹ́ ìyá ọjà fún àbábálòpapọ̀ nàìjíríà ọdún wa jẹ́ ìyá ọjà fún àdínlọ́rọ̀ náà bàtàlá gbogbo àwa ní ọ̀dọ̀ náà táwa náà wá jẹ́ ọlọ́jà tá a tẹja nínú ìjọ ẹlẹ́jà ọ̀run bàbá kàṣù ẹgbẹ́ àti ẹ̀sìn tó yóò mọ̀ pé ọjà ẹlẹ́jà náà náà wà torí ẹja ní oṣù alábẹ̀rẹ̀ àti àdúgbò àti ní orí ìdíje ẹja ọlọ́mọdé àwọn àbàgbà ẹja ń jẹ́ àwọn àfẹ́tẹ́lẹ́ ìbí

a tún wá pé pé ẹwà tí tó jà tán ẹ̀tún wá ń kóra ń jọba ìlú oṣù ràwọ̀dánà àti àti oṣù ràwọ̀dánà ẹ̀tún wá ní ẹ̀rí tó ìdá ní ẹ̀kọ́ ẹ̀dí akọ́ ẹ̀dí ẹ̀kọ́ ìbẹ̀rẹ̀ abẹ́lọ́wọ̀n ogbó ìgbẹ́jú ayé ọlọ́mọdé àti àbá àti oṣù lórí ogbó wa tún wá kíyáyá àkíyáyá wá ní bí láti kó torí ẹ̀rí sùn kọ́sọ́mà kọ́nà wá pàdé ìlú yìí sọ́jà ìlú wa náà bí ìlú òdì tó wá ìlú akọ̀wá àwa ti wá àbí àtàwọn tí wọ́n gbọ́ wà ọlọ́run ṣe máa ń gbọ́ aláṣọ lórí. gbogbo àwọn ìyá wa náà ni wọ́n ń dùnkù owó lọ́dọ̀ àwọn ìyá wọn gba ọlọ́run máa ṣe máa ń gbọ́ ẹ̀sán ọlọ́run ṣàlẹ̀kùn dáadáa rẹ̀ yóò ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa. àǹtọ́ni àwọn tí yẹ̀wò lónìí olùrọ̀ kan fún pàtàkì. bá bèrè bí mi ṣe òṣèlú tó rí ká òbí èkó fún bí mi. ìyáàlè kan bẹ́ẹ̀ bí ìjókòó àwẹ̀ tó lọ́wọ́. ẹnì owó alágbára ọlọ́run yà bá mi lórí lórí. Ṣé ẹ̀ma tí bàbá rẹ̀ dàgbà ní pé àjẹun látàárọ̀ àbí ẹ̀rọ ni àmú kankan látàárọ̀ àtọ́jọ́ ìyàwó wa látàárọ̀ àtúwá ń sábàgbára wá ti mọ àtúnṣámáwọ̀ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ìrìn ẹ̀ṣẹ̀ iṣẹ́ ẹ̀ṣẹ̀ àtúwá ń sábà oṣù tá ń wá oníkálukú wa náà wá fún ìyàtọ̀ wọ́n ti dàgbà. Wọ́n jẹ́ mọ̀ pé àwọ̀ tá a gbà yìí yàwó ẹ̀ ti tó ibi tó ìjọni àwọn àjọyẹ̀ ìlú ní ìlú ojú àwẹ̀ lọ. Ojú àwẹ̀ lọ. Èrò kíkí ọ̀rọ̀ èèyàn ní orí gbóni gbogbo ẹni tí ò bá kí òun ṣàkápò wájú ọlọ́run. Àmọ́ bí èrò ti tóbi tó ìjọni àwọn àjọyẹ̀wò lónìí ó ti ká kí òun lọ. Ẹwà ní owó táwọn èèyàn ti lọ hájì lónìí lọ hájì millions of naira ló ti lọ́dún lọ hajj mission ten million eleven million eight million nine million twenty million wà lọ́dún lọ́dún lọ́dún. ìjẹ́ ìgbà pé ẹjọ́ lọ lóye fi yọ gan bí a ti ìlú kan rẹ̀. ìyára tí wọ́n fẹ́ wá kọ́ńpọ́ọ̀tì díẹ̀ láti nine point five lọ́dún sí ten million twenty lọ́dún sí àárín lọ hajj lọ. bá a ti ní adúrú owó tó lórí hajj lórí jẹ̀ máa ń tẹ́lẹ̀ àwa gbéyẹ̀wò lónìí ó ju ọ̀rọ̀ hajj lọ amúnúwò bí wa méjèèjì nǹkan lárí ẹ̀yìn òbí ọlọ́wọ́ kódà ìwà àwọn òbí wa kìí ṣẹgbẹ́ ìwọ gbogbo ẹrù ní ìlẹ́yìn ọlọ́run àtàtẹ̀lájọ ní gbogbo àwọn ọlọ́kadà bàbá àwọn pàmò àrùn ìgbà ìwọ́n ti ń parọ́ ẹ̀ wọn ni o ẹ̀gbọ́ ìwà àwọn àfà ó ju àwọn òbí ọkùnrin gbáwó lẹ́nu àfà àti ìgbà sọ̀rọ̀ ta ní ń já àfà tó kọ́ wa lẹ́kọ̀ọ́ lẹ́jẹ́ ìyá àti bàbá tó bí ọlọ́mọ. Alẹ́bí mọ̀ báwà bá lọ́wọ́. Mo ti dé Alẹ́bí sọ pé ìbẹ̀rẹ̀ káfẹ́ ìlú àgbẹ̀jẹ̀ wọn àhápò láti lè fún mi sọ ha bá bì. Ta ló tọ́ kí n ṣe dáadáa bíbí ìkórè ìyá rẹ̀? Ó ní Alẹ́bí mo gbọ́ ọkọ mi ìyá mi tó mọ̀ mọ́ lẹ́yìn ìyá mi ta tó ní ìgbóka ìyá rẹ̀. Àní mo ti gbọ́ tẹ̀ tó mọ̀ mọ́

Nígbà ẹ̀ka a wọ́n bàbá àjọ́jú wa. Mẹ́lìlẹ́m yóò kiri gẹ̀bí ọ̀nà ẹ̀ tó bá bàbá bàbá wáyé. Àtàbẹ́lẹ́gbà náà sì bá ọmọ kọ́ mọ́tí wọn mọ́ra. na jẹ́ àríṣẹ́ àdébìnrin àkọ́kọ́, àbẹ́bí tí ò bá mọ ìwọ̀ bá wà fáà kò lè sára wa, lẹ́yìn ìyá rẹ̀ lẹ̀ ṣàlọ́ wá kàn. Kàríjà àfáà lẹ́sẹ̀ àwọn ìyá wa. Gbogbo àwọn àfáà tí wọ́n bá ń tìjú dúdú bẹ́ẹ̀ báwọn èèyàn àtọ́fẹ́ wọn lọ́wọ́ ẹwọ́n sì gbọ́n tó gbìyànjú sí lábàtà láfúgbà bẹ́ẹ̀. Bàbá wa mú bí wọ̀ ìyá ti wá tóbi tó yìí, tí wọ̀ bàbá tóbi tó yìí, àkọ́lé táwọn àgbà ni àwa gbéyẹ̀wò lónìí, ó ti yà wà ní bàbá wa lọ́wọ́. Ó ti lọ wò. Ṣé ẹ mọ̀ bí? Ẹni wá pàṣẹ ní gbogbo táàkàrà èyẹ páàsì bíi ká kírun ẹ̀gbọ́ ó páàsì bíi kíni bíi ká kírun ó páàsì bíi ká gbàwẹ̀ ó páàsì bíi ká yọ dàda ó páàsì bíi ká lọ ájì ó páàsì lọ́dọ̀ ìyá ó páàsì lọ́dọ̀ bàbá àmọ́ ọ̀rọ̀ tó ní àwa gbéyàwó lónìí ó wá gbé ìlú ẹ̀ gbogbo tó ṣe látàrọ̀ sí ìwájọ́ lọ. gbogbo tó ṣe látàrọ̀ sí ìwájọ́ lọ ọlọ́run ò fẹ́ bọ́ ṣe rí owó ọlọ́run ò fẹ́ bọ́ ṣe rí owó òbí bá yàn ṣe rí owó òbí bá yàn ṣe rí owó gbogbo nǹkan tó bá ti yàtọ̀ fẹ́ bọ́ àǹfààní kọ́lọ̀wọ̀n orí jìyàn lé èèyàn bá tún bá 99.9% yìí àǹfààní kọ́lọ̀wọ̀n orí jìyàn lé èèyàn bá tún bá 99.9% yìí gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ti yàtọ̀ sẹ́kọ̀ọ́ tí èèyàn ò bá tú bá àǹfààní gbọ́lọ́wọ́ ọgbọ́ orí èdè yẹn ń bẹ ẹ̀sẹ̀ tá a tẹ̀ mú bá àtúbá lẹ̀ àǹfààní láti lákòókì ti rẹ̀ ń bẹ alẹ́bí tẹ̀sì títí títí o ìgbẹ́ láàrin gbọ́lọ́wọ́ bolíjì wá àbí gbọ́lọ́ bolíjì wá àmọ́tẹ̀ ibi akéwúdé lónìí táwọn àbájá wá kéyìí kéyìí ò bá lè ṣe túbá àwọn ẹni tí ò bá dúdú bá kò sí táàkì àforíjì ẹni báyìí lè kú lórí ẹ̀ kò ní pàṣẹ tí ẹ̀kẹ́ láti náà foríjì ọ̀gbọ́n ẹni àforíjì lè bá lórí rẹ̀ ó lẹni tó sì tẹ̀mí kan lọ́rùn rẹ̀ tó fi tú bá ó sì ti lè sílẹ̀ náà ó sì tẹ̀mí kan lọ ìdàmú sí wá bínú bá pẹ́ sí àwọn afáwà ìsàlàyé ẹ̀fọn àmàlẹ́kẹ́ àmọ́jẹ́ rí ayà tó ń bẹ́lú àgbò ámì ó lè dáwọn ayà mẹ́ta iná ní tọ̀rọ̀ àti àkọ́kọ́ ọmọdé bẹ̀rẹ̀ rẹ̀ ayà yẹn tó àwọn àjẹ́bẹ̀ ọmọ ó tò wọ́n ó tò wọ́n ó tò wọ́n ó tò wọ́n ìlú ó tò wọ́n tán ó bá rí àwọn bàbá ńlá bàbá wọn ní ọ̀dọ́ jẹ́ mi rí àtàwọn àwọn ọmọdé wọn tó jẹ́ mi rí ó wá kéde fún wọn ó wá dá àwọn àjẹ́bẹ̀ ọlọ́run wọn bẹ́ẹ̀ ó ń jẹ́ láwọn tí mo kà yìí tí wọ́n bá ilé bẹ́ẹ̀rù ọmọ òun pẹ́rẹ́ làhábìtọ̀ àdúhùn mẹ́tàlú yàgbọ̀n àwọn ànábì ọlọ́fà inú gbogbo àjọ́bí ọlọ́jẹ́ bábà tó lọ́jà ń bọ̀ wọn gbogbo wọn náà bẹ́ẹ̀ Yusufu àti Yakubu àwọn ọmọ ìyá rẹ̀ gbogbo wọn ọlọ́wà ní gbogbo àwọn tí mo kà wọ́n bá ilé pẹ́ẹ́rẹ́. Adébì náà kò ní jíjẹ́ bá wọn ọmọ ẹ̀ṣọ́ rẹ̀ kó di di nine hundred and fifty years. Ó wá ti jẹ́ ọlọ́run bẹ́ẹ̀. Ọlọ́run ni wọ́n ti jẹ́ tó tó bá ilé bẹ́ẹ̀ni ọlọ́run wo òun fẹ́rẹ́ làhábìnà àmìhún máa dá ní àmàlù. Ó ń tó ń tẹ́sí ní ìbàdàn. Ẹ̀wọ̀n tó dàbí ìwà ìtọ̀ yìí mórí. Àbá àgbàgbé tó jù rẹ̀ jù. Àdébì ìbùrọ̀ ìlú tó jíṣẹ́ ọlọ́run títí títí títí. wọ́n sì mẹ́lọ lọ rèé tẹ́gbọ́ ó sì máa wò sà ó sì sáré wẹ́lẹ́ wẹ́lẹ́ ó wá ní tó dàgbà láàrin kí ló gbójú náà ó wá kó sà tó dàgbà lẹ̀ tán àwọn wá dé padà táwọn àbá rẹ̀ náà láàrin ọba àwọn àǹtẹ̀lẹ́ máa ń fà Òṣàyí, àà, ọlọ́lá tó ní òṣèlú nígbà ní. Àbájá aláwò tẹ̀lé ìròhún àádá. Ṣẹ́rí tó dàgbà láàrin wọn yìí díkẹ̀ tó kè. Inú burúkú kan ló bí bẹ́ẹ̀ kan. Ìgbà inú burúkú bí ló bá ká gbogbo àwọn àdúgbò rẹ̀ ló bá ká Ẹ̀yẹ́ ẹ̀yẹ́ ẹ̀bẹ̀ lọ́wọ́ wọn pé máa ń tí wọ́n báyìí, máa ń tí wọ́n.